أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله إن الصبر كما سبق الكلام عنه أنه تنقسم إلى ثلاثة أقسام فقد سبق بيان حول الصبر في طاعة الله واليوم بإذن الله عز وجل نتطرق إلى بيان وشرح أهمية وكيفية الصبر عن المعصية والذنوب والمعصية عباد الله هي ما خالف ما يحبه الله ورسوله صلى الله عليه وسلم فيما يتعلق بأمره ونهيه تبارك وتعالى والصبر عن المعاصي واجب على المسلم لا شك أنه يعني أن الصبر في المعصية أو عن المعصية من أكبر درجات الصبر لأن النفس تهوى وتحب وترغب في مخالفة ما يخالف أوامر الله كما قال تبارك وتعالى وما أبرئ نفسي إن النفس لأمارات بالسوء إلا ما رحم ربه وقد ابتعد من قاطع نفسه عن المعصية وهي من علامات نيل حلاوة الإيمان كما هو في حديث أخرجه الإمام البخاري عليه رحمة الله وأخرجه الإمام مسلم في صحيحه أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاث من كن به وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا وأن يحب المرء لا يحبه إلا بالله وأن يقرأ أن يعود في الكفر كما يقرأ أن يكذب في النار والوجه الشاهد أن من كره العقوح في المعاصي والظنون إنه قد ظهر منه يعني شيم وعلامة يعني وجود علاوة حلاوة الإيمان وجود علاوة الإيمان آه قال أحد من السلف ميمون بن بهران رحمه الله قال الصبر صبران الصبر على المعصية حسن وأفضل من ذلك الصبر الصبر عن المصيبة حسن وأفضل من ذلك الصبر عن المعصية والصبر عن المعاصي نهايته إلى فلاح ونجاة ويجد ذلك في الدنيا قبل يوم القيامة وفي يوم القيامة سيكون جزاؤه الجنة قال الله تعالى اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون اللهم اجعلنا من المفلحين هذا وقف ولوضع أترى يتكالون في كير الحوال ومحمد صلى الله عليه وآله وسلم أو على جنبي أو مرحبا من الدين سبيلا لم يكن يوم القيامة abẹ́lẹ̀ òfin ìgbésí àtọ̀rọ̀ yìí ó fi kárí òun náà ni à ń bára wa ń tọ́ lọ. sùúrù a ṣàlàyé pé ó pín sí ọ̀nà oríṣi mẹ́ta a ṣàlàyé asọ́bùrú ìtọ́ à ẹni pé nígbà tí yẹn bá fẹ́ sin lọ́run ìyẹn níbi kí yẹn ó ṣe sùúrù lèyìn fi rí àbáyọrí gbogbo tí ń jẹ́ ìjọsìn ní lèyìn fi rí àbáyọrí rẹ̀ kódà tí yẹn bá ń ṣe nǹkan ayé náà ẹni bùkátà tí yẹn fi sùúrù èèyàn ń kẹ́kọ̀ọ́ ní oníbùkátà tí kò ṣe sùúrù òun ṣòwò ní oníbùkátà tí kò ṣe sùúrù torí ẹ̀ kan náà kọ́ ní nǹkan sábà máa ń tí ó tètè sáré lọ gbórígé náà ni àdìgbọ́n ṣàfẹ́ yìí ìgbà tí ń ṣàlàyé nípa sùúrù tí yẹn máa ń ṣe tí yẹn bá ń kẹ́kọ̀ọ́ ó ní اصبر على مر الجفا من معلم فإن كثير وإن وإن قال ومن لم يصبر ومن لم ومن لم يذق طعم ومن لم ومن لم يذق ومن لم ومن لم يذق اصبر على مر الجفا المعلم وان كثير الناصفين نفراته كن لوري ينتيو دمو تباري نبي اقطبان قوم onígbà iná súbẹ̀lẹ̀ rìn tí máa jẹ́ káàrin ló padà fèèrè níbi ìmọ̀ tí ń padà sí máa jẹ́ tó ẹ̀kọ́ gbadé tí iná fọ́rọ́ sí tó bá ti lé ìbínú lọ ni tọ́lá tán lé sùúrù lọ tí o ti sùúrù tó sáfó ndí rẹ̀ wọ́n ni wọ́n mẹ́rin lẹ́nu yóò tó múrọ̀ ta ẹ̀lú mi ta ẹ̀jẹ̀ ni tó bá ní ilé ti sùúrù kí máa rí ẹ̀sìn torí kí mo fẹ́ kẹ́kọ̀ọ́ ẹgbẹ́ lẹ́nu kó ama àmọ́ ẹgbẹ́ lọ ní ó sì fẹ́ kẹ́kọ̀ọ́ ìmọ̀mù ṣáàfì yìí ni ẹni yẹn tàjẹ́rọ àìhólẹ̀ jẹ́hẹ̀lẹ̀ tó lẹ̀ ẹni yẹn padà máa mú mi àìmọ̀ kan kò fẹ́ tọ́ òun báyìí ni kò fẹ́ tọ́ ní tí ò dá òun yóò padà wá mú tí ò dá yẹn yóò mú mú mú kèé tẹ̀ kan ni yóò mú yóò mú tó fi jáde kó láyé rẹ̀ lóògùn àtàbájẹ́ ń sọ̀rọ̀ wọ́n sọ fẹ́ aláìmọ̀kan lẹ́yìn àgbọ̀rọ̀ dọ́dọ̀ sí yóò ṣe máa bẹ̀ títí tó fi jáde tó òun náà ni pé sùúrù ó ṣe kókó nípa ọ̀rọ̀ ìtẹ̀mí ayé wa gan-an tó èyí tí lónìí òun náà ni ẹ̀yà ẹlẹ́ẹ̀kejì nínú sùúrù òun náà ni ọ̀tọ́ burú àìnílù máa sí àwọn ìṣòro kí o ṣe sùúrù kí o ṣẹ́rí kò níbi ẹ̀ṣẹ̀ gbogbo tọ́lọ́wọ́ wa ní wọn ọ̀fẹ́ eléyìí tó yapa sí àṣẹ ọlọ́run bóyá àṣẹ tó pa ní àbí sókè yẹn máa ṣe ìdàkejì nǹkan yẹn òun là ń pè ní ẹ̀ṣẹ̀ àbí nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tó bá ní ká má ṣe kí yẹn máa wá ṣe ìdàkejì rẹ̀ kí yẹn máa ṣe tó ní ká má ṣe òun kankan ẹnìyẹn ń ṣe lọ́wọ́ bí àdámẹ́ ẹ̀mí ṣe wá rí lọ́pọ̀lọpọ̀ òun náà ni pé ẹ̀mí máa ń láì kọ́ máa ṣe tọ́lọ́wọ̀n ọ̀kẹ́ gẹ́lẹ́ máa ń wù ẹ̀mí jù náà wọ́n máa kọ́ lọ́pọ̀lọpọ̀ yóò tó ọlọ́wọ́ bá ń sọ láti ẹnu nàbí ọmọ Yusuf pé wọ́n náà ọ̀bẹ̀rẹ̀ ọ̀dọ́kùn iná nàfṣà lẹ àmọ̀ràn ọ̀dọ́kùn ní ẹni mi kò là torí pé kí ni ẹ̀mí ìyìnkó ẹ̀mí mọ́ ike ẹ̀yìn lè ṣàbùrú torí pé ẹ̀mí ìmọ̀ ń pààyàn láṣẹ ló pé èèyàn ni àfẹnutọ́lọ́ bá ṣàánú tó ìpínlẹ̀ nínú yẹn gbẹ́kẹ̀mí ọláìkọ́mọ ṣàbùrú tó bá ti wá nínú ẹ ayélujára mùsùlùmí oníbùkátà tí kò máa ju ìsẹ́mi rẹ̀ kò máa ju ẹ̀mí yẹn kalẹ̀ òkè máa bá lọ. tòtá máa ń ní pé àsọ́bùrù sùúrù lórí ẹ̀ṣẹ̀ dandan kí wọ́n máa ti sùúrù ìtumọ̀ sùúrù lórí ẹ̀ṣẹ̀ òun náà ni kéèyàn kóra ẹni jáde pé ẹ̀yìn ṣe kéré yìí ńlọ́nà ní kí n má ṣe ẹ̀yìn ṣe sùúrù ẹ̀yìn ẹ̀ fún mi sùúrù nítorí yóò máa rí àwọn nǹkan tí ó máa fà á tí ó máa fà á tó bá fẹ́ ń já ẹnu rẹ̀ nítorí máa rí nǹkan tó tó máa fà á so pàtàkì jùlọ nínú àwọn àsìkò tá à ń ṣe yìí tí o bá tètè lákìyèsí tí o bá máa ṣáájú ní gbogbo ìgbà kò ní má gbà títí kí ló ti gbé lọ tán yóò kì í dé àárín oṣù òṣìṣẹ́ náà kó tó yájú pé hé ń gbọmọ wà torí pé kíni ìdí náà rọrùn láti kó tó rẹ̀ ní àtìkẹ̀ yìí ẹ̀ńtọ́lọ́ bá ní kó rí ẹ̀mí ara rẹ̀ já tó tó ń fi kúrò lórí ẹ̀ṣẹ̀ ẹnìyẹn ṣoríire o ó ṣoríire kódà àpẹẹrẹ ẹrú ẹni yẹn tẹ́bá níta ló ti rí adùn ìgbàgbọ́ irú ẹnìyẹn wà mẹ́ ẹni tó ṣe pé ogun tó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ yìí máa ń kó nírìíra onílé wọbẹ yóò ní sùgbà tó lè ṣe nǹkan yìí wọn bá ní ẹ ṣe ah, ní à ìlú lè ṣe ẹni wo ẹ dàpọ̀ ẹni máa bẹ ní báyìí tó irú ẹni yẹn ó ti rí àmì ìgbàgbọ́ ànábì sọ mọ́ wọn lè náà ó láwọn mẹ́ta kan bẹ nǹkan mẹ́ta yẹn bá ti rí kí wọ́n pè á ah, ti rí àdó tí ń jẹ́ ìgbàgbọ́ nígbà náà lè fi bẹ̀rẹ̀ ṣe kèfèrí máa ń fìyà ní kí wọ́n wá ayé tó pé ẹ́ kí n tún lọ lè tó kèfèrí kí máa lọ ṣe wá kèfèrí lẹ́yìn ìgbà tó wọ́n ti yọ̀yàn kó bẹ́ẹ̀ ànábi ní àpẹẹrẹ yẹn kẹ́nìyàn wá kórìíra rẹ̀ gẹ́gẹ́ bó ṣe kórìíra áńjọ kẹfẹ́ fẹ́ fi nà bí kan jù sínú náà bó ṣe é tí kò ń wọná bẹ́ẹ̀ ó ṣe é tí padà sínú nǹkan tó ti jẹ́ nǹkan kèfèrí gbogbo nǹkan tó ti jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ tí ẹ bá tẹ̀ ti ṣe kọjá ẹni yẹn gbọ́dọ̀ kóòdù rẹ̀ láti máa débẹ̀ irú ẹni yẹn lágbàgbé á ẹni yìí dájú ṣáká ẹni ń jẹ́ aláwọ̀ tẹ̀lé ìmáàlì ẹni yẹn ti rí i. bákan náà Maimun bin Mahran ọ̀pẹ́lú àwọn ọ̀pẹ́lá kò wáyé gbàtó ń ṣàlàyé nípa sùúrù ó ní asọ́bùrù sọ̀bùrọ̀ ni ó ní sùúrù pín sọ́nà méjì ó ní asọ́bùrù ala al-musiba ó ní kéèyàn ó ṣe sùúrù nígbà tí mo sí bàbá báyàn táburú bá ṣe yàn ìtì lọ pọ̀ jù nípa sùúrù nù ọ̀rọ̀ táwọn yẹn ti lọ sọ ọ̀rọ̀ sùúrù bí bá ṣe ó ti sùúrù ó ní bẹ́ẹ̀ ni hasan ó ní náà dá ọlọ́dà wa nítorí lọ́lá jù yẹn lọ ni kéèyàn olóṣèlọ́lá yìí ó sì sòrò ṣe wọ́n ní ẹni tó bá ń ṣe sùúrù asọ́bìrù ànìlmọ̀ àrùn sí ní àyẹ́tùrú ìlàfàlẹ́ ṣínwọ́n ẹja ìlú ẹni tó bá máa ń ṣe sùúrù fẹ́sẹ̀ ní tó padà jẹ́ alámọ̀rí ẹni yẹn tó gbẹ̀yìn rẹ̀ òun ẹni pé ènìyàn padà sórí lé láyé ni ènìyàn ńlá láyé gbogbo bá fẹ́ ńlá tó fẹ́ sórí rí ẹnìyẹn kó máa fi ẹsẹ̀ kalẹ̀ ṣùgbọ́n ẹni yẹn yẹ́jì ti dúnìyà yóò rí láyé gan kó tó jáde kó tó di pé yóò kó láyé ló fi rí pé ah òun sì jèrè ẹ̀ṣẹ̀ tó ń sá fún yìí tó bá tó jọ́gbìn ní alùpùpù ẹ̀sán tó lọ́wọ́ sẹ́yìn yẹn náà ní àlìjẹ́nà tó sùúrù ṣe níbi ẹ̀ṣẹ̀ mùsùlùmí gbọdọ̀ kàkíyèsí nípa rẹ̀ náà ni imam mahran yẹn ẹni pé lẹ́yìn mọ́tò mahran wọ́n ní ọlọ́run ní ọkùnrin wọ̀ sọ́ èrò wàrà bì ó ní ìsúnmọ́ rẹ̀ náà ni pé ẹ ṣe sùúrù ẹ mọ̀ bọ́ ara rẹ̀ náà ní sùúrù lórí nǹkan tó bá ń jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ ẹ dì mọ́ okùn ọlọ́run wa dáadáa wọ́tẹ́kùnlọ́ kẹbẹ̀rù ọlọ́run làálẹ́kùn tó fi ṣùn kẹba líla ìyẹn ni pé kẹba ti rí ẹni tí bá ń sá fún ẹ̀ṣẹ̀ ẹni tó fẹ́ lánàá àmì ẹni tó bá ní òun kí ẹ̀ sábàlì kìíní yọ̀dá ó ní àá ah, ah, irọ́ ó pé òun tòun ó bá òun lára mú fẹ́ nìyẹn irú ẹni yẹn láyé kò fẹ́ lálùkìyàmà ni àmì tó bá fẹ́ ní ayé tó fẹ́ ní àlùkìyàmà wọn bá ní kí ọba ti mọ̀ pé aburú ni kò sí bá ní ká má ṣe kí ọkọ mọ̀ pẹ̀sọ́nà náà ló ká mọ̀ ṣe òun náà ló ti dá wa òun náà ló dá nǹkan tó ní àmọ̀ ṣe yẹn kéèyàn kéèyàn kéèyàn kéèyàn ya jìnnà sí ni ṣùgbọ́n gbogbo sọ́ba náà ní kéèyàn mọ̀ ṣe ni ẹ ń lo àwùjọ táwa yìí nìkú ẹ rí i pé wọ́n sọ lẹ́ẹ̀kan ibi àti kéèyàn máa kíyè sí ara rẹ̀ ó kíyè sí ìrìn rẹ̀ ó kíyè sí wíwò rẹ̀ ó kíyè sí gbígbọ́ rẹ̀ ìgbẹ́ tí ó bá ti lè máa wà báwọn ṣe kọ́ fẹ́ rẹ̀ kalẹ̀ ọbẹ̀ firi ọbẹ̀ firi ọbẹ̀ firi nípa ọ̀rọ̀ tẹ̀mí ayé rẹ̀ ọbẹ̀ firi nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọbẹ̀ ṣe tó bá wù ẹnìyẹn yóò padà pàdé tí ò ní wù lọ́dọ̀ ọlọ́wọ́ bá ní anabi sallallahu o wasallam oníṣẹ́ rí ẹni tí ó bá wọná o ní ànáárú ó ní iná tẹ́rí yẹn ó ní hujjibat bi shahwa ntọ́ ti di ntọ́ ti sí ọ̀nà wọlé fún ara rẹ̀ shahwa ntí mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ ntí ń wù mí lọ́kàn mi náà lè yóò padà ṣe tó padà wọ́n náà anabi wani waljanna tu hujibat bil makari aljanna nti yo fi waljanna le ko nto bi clear o dona re to fi wọlé ona al makari nte mi re ko tolo ti se nti we ni se ko tolo ba fe o mi ni like ko ti se haramu ọmọ èèyàn láì kó ṣe jàǹbá ọmọ èèyàn láì kó sábòsí tuntun àgbẹ̀ tí máa ń wù ọ nìyẹn kọ́lọ́ mi èèyàn máa ń láì kó máa bàyàn jẹ́ àfẹ́ntọ́ ló bá sànú ọmọ èèyàn láì kó máa pẹ̀ jàn tí ó ti sí àǹfààní kankan tí ó ń fi yàn jẹ́ bẹ́ẹ̀ ló kàn máa wù ló kàn máa wù torí pé ẹ̀mí ọmọ èèyàn ìpínlẹ̀ rẹ̀ náà ní kíkó nípa ti abúlé láti máa ṣe àfẹ́ntọ́ bá túnra rẹ̀ ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ọba pẹ̀lú ìtẹ̀lé ìlànà Ànábì sallallahu alaihi wa sallam. iná ní irú àsìkò yìí yẹn gbọdọ̀ ṣọ́ ojú yàn níbi yẹn ọmọ wò ṣẹ́ rí àwọn kìrìtà ń gbé lọ́wọ́ káàkiri lásìkò yìí ní pé máa ń tẹ̀ ní kálukú ń gbé kì yìí pàtàkì jùlọ àwọn ivory phone ìjọ kan ni mo kí ni wọ́n pè tó níjọ́ tí wọ́n rí tẹlifíṣàn bàbá ń wo ọjọ́ kan wọ́n ní sunduku ṣèitán wọ́n ní satanic bomb ní kíní yìí náà pè tẹlifíṣàn pé àpótí èṣù náà ní tẹlifíṣàn tí náà fẹ́ pẹ̀lú àwọn eléyìí lásìkò tẹ̀kú tẹlifíṣàn yẹn tó bá tiẹ̀ ń ṣe tó bá ń wò tó ń wo ní ọ̀dà mẹ́ àwọn eléyìí kọ́ ọ pé nǹkan káwọn yọba mi àmì eléyìí fún ara rẹ lọ́mọ dábà yí ara rẹ jẹ́ ẹnìkan kò sì ní rí ọ ọ dábà yí ara rẹ jẹ́ yányá ó tún bẹ̀rẹ̀ àkìyàmọ̀ ó tún bá àkìyàmọ̀ náà jẹ́ yányá ẹnìkan kò sì ní rí ọ ẹyẹ ń sọ fún ẹnìkan sọ fún mi olóhùn gẹ̀ẹ́sì ọkọ ọ̀run ipe aburú tí máa ń ṣe ni pé ìwòkú òní lọ wò lérí fóònù yóò wá fi ẹsẹ̀ yóò fi dé etí ẹnìkan kò ní gbọ́ ṣe pé tó a gbé ti tẹlifíṣàn ni tẹ̀bí kò lè dá ṣe ó lè fi aburú yẹn ṣe kí ni yín rọrùn sí àti kí mùsùlùmí òun ni kó ṣọ́ ara rẹ̀ ẹlòmí òun ṣe lórí burúkú lónìí látara kí ni látara ń tẹ̀sí wọ́n mú àwọn ọmọ kan lábẹ́kúta wọ́n lọ lè pa ọmọbìnrin wọn láàbẹ̀ ìṣògùn owó ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ sí ní ìtàrọ̀gẹ́tì wọn nítorí wí ni pé ó ní bolẹ̀ ti rí eléyìí wọ́n lórí Facebook làwọn fi rí làwọn ti rí oògùn owó bí káwọn gé orí káwọn gé orí ọmọbìnrin káwọn awá ewé tẹfúntẹfún àti ewé iná ní kankankan káwọn fi jó àwọn máa fi mú méjì wọ́n lórí orí Facebook làwọn ti rí so bí bẹ́ẹ̀ ṣe ń sọ mùsùlùmí tó tọ́ ni torí lórí YouTube lórí lórí YouTube YouTube kéde Facebook bá YouTube ẹ ti mọ̀ ráyọ̀ lọ́mọ ẹni pé òwúrò òsì má òsì ti lọ wàláì wọ́n ti fi kalẹ̀ tó yẹ lẹ́yìn ọmọ tó yẹ pé òun ní àwọn nǹkan tó wọ́n fún ọ tí òfin ní tòsí yóò ti mọ sọ lórí youtube youtube tí o ti ní kó o tó wà sí kí ọ tó yẹ tó gbọ́dọ̀ tó gbogbo ètò ìdàkudà tó àti kí ìrìnlẹ kó sọ ara rẹ̀ kí ìrìnlẹ kó sọ ara rẹ̀ tí ẹ bá ní ẹgbẹ́ mọ́ni bí ó tí wọ́n bá bọ́ sínú kí léyìí ó lè fọ́ gbogbo ẹ̀kan rẹ̀ lẹ́ẹ̀kan náà wọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ àdáta àjẹbẹ́ni ní mùhálí kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ à bẹ́ẹ̀ fà àjẹbẹ́ni ní sáàlì ní kéyì fànàjà ló àwọn àti bá ń ṣe lọ́wọ́ yìí afáàkan ní afáàyàn ó ti kú tó kàdé eight hundred years lorraine ibùdó lorraine ló ń fà fáwọn tó láwọn ní orí púpọ̀ ọ̀nà tí ẹbí máa ń tí ẹbí máa ń sọnù lọ́pọ̀ àmọ́ bí ọkọ yọ lẹ́nu bẹ́ẹ̀ fa ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni sẹ́ni ní kéyì sọ̀bọ̀ ẹni tó bá ní kó bọ́ wọn fi ní kò lẹ́yìn ti bọ́ kí ni orí ẹ̀ lásìkò yìí tó ní á èmi ò ní ní ìyìn ìyìn wo YouTube yìí rí ìyìn ní ìyìn sí Facebook àti ọgbà á èyí ah, sí Facebook á. Ah, njọ́ kan mo tó bẹ̀fẹ́ nìkan ní ẹ wàláyé àmọ́ wọn àlékà tẹ̀síra láti fi facebook ní láti fi yìí a ah! ó ní kí n má ti mẹ́ o ó ní òtí facebook mo ní òtí rí ah! ní a facebook ó ní ẹ ó ní kí n dáàbò kí n má ti mẹ́ tó apáàtì lẹ́nu yẹn náà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 لرأى خبر كذلك وكذلك إذا فعل الطاعة والإمام القيم يقول رحمه الله تعالى ذكر للصبر عن المعصية سببين وفائدتين أما السببان فالخوف من الحق أو فالخوف من لحوك الوعيد المرتب عليها الثاني الأحياء من الرب تبارك وتعالى أن يستعين على معاصيه بنعمته وأن يبارز بالعصاه وأما الفائدتان فالإبقاء على الإيمان والحذر من الحرام آه، هذا هو القول والله أترى الكلام أن يرى محمد gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ abẹ́lẹ́wọ̀n tó fi kẹ́kẹ́ àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn. Al-Imam al-Jawzi alayhi rahmatullah wọ́n ní tó bá lè ṣe pé ọmọ ènìyàn táwọn kan máa ń fi àtàrí tó bá fi ẹ̀ṣẹ̀ kankalẹ̀ lè ájìlè náà níta àná nítorí ọlọ́run pé á ah, ìrìnsẹ̀ ló kaba yìí má ṣàpè lérí ẹ̀ṣẹ̀ yìí òun náà ní ìṣẹ́gun kí o a ọṣẹ ìtajà yìí ní òde dànù òkà ṣọ́ra yìí awa òde dànù tẹ́lẹ̀ àwọn àsìkò yìí ó lè débi pé tẹ ní mo kà lọ yẹn tẹ́bà tó ń yẹ tó agbakọ sí náà àgbákòtò yẹn náà bá mú àwọn ẹ̀sẹ̀ pàrọ̀ yẹn máa ní ọmọ ní fẹ́ lérí wá sí rédíò gan ẹ sì máa kó aburú rédíò pé àá sí rédíò náà lélẹ̀ yìí kó dà mọ́ gbọ́ kọlọ́kọ yìí mo tíráì láti wọlé àwọn náà wọ̀dé kí n kí kẹsì láì ní òkìlẹ̀ ẹni yẹn ń polówó ẹgbó fáwọn èèyàn báyìí ní sì ń pè pé ara ìsìn yìí náà tó ẹnu rẹ sì dùn ó sì máa léwu ẹnu rẹ dùn ó sì máa léwu níbi ìpolówó ẹ̀bọ̀ fáwọn èèyàn níbi ìpẹlẹ tó tó wọn abẹ́ wọlé kí n tiẹ̀ tó àṣírí rẹ̀ ń díẹ̀ ọlọ́run jẹ́ níbi wọlé níbi mo ti lọ òun náà ní pé gbogbo ayé náà la burú gba gbogbo ẹ̀ kán àfẹnusọ́nà ọba ṣàwọn tí wọ́n ti wọn ní ń tanú yàn wàlá ìlẹ̀ ọ̀kan náà mẹ́rin o ìyẹn ọjọ́ náà ni wọ́n òun náà ní ìṣẹ̀lẹ̀ ìṣúná mẹ́rin ìjẹun ní lóhun ló dìbò yí ọ ẹlẹ́yẹ àkídà lóhun tó ti bá ní abẹ́sọ̀rọ̀ àkídà tẹ bá ń gbọ́ tí ń sọ tẹ bá ń gbọ́ tí ń wí. so àdìbọ́sùn nípa ìdòjọ́ ti wọ́n ní ẹ̀rọ bá ti ṣe sùúrù lórí ẹ̀ṣẹ̀ tó ipé torí ọlọ́run ló fi wá fi ẹ̀ṣẹ̀ yẹn kalẹ̀ ló ṣe irú ẹni làrá asámúra kàdáyìíká yóò rí àǹfààní yẹn láyé bẹ́ẹ̀ náà ni pé kí ẹ bá ń tẹ̀lé aṣọ ọlọ́run yóò rí àǹfààní yẹn rà ìmọ̀lẹ́ mi kọ́ yìí fún ìṣòro ọ̀nà méjì ni ó ní dùkìrà lè sọ́ọ̀bùrì ànínmá sí àtàbàbà yìí nǹkan méjì ni máa ń jẹ́ kéèyàn ó rí sùúrù ṣe lórí ẹ̀ṣẹ̀ tó bá ní kí ní ọ̀dà nǹkan méjì ni máa jẹ́ kó rọrùn fún yàrá láti fi kalẹ̀ nǹkan àkọ́kọ́ òun náà ni alikọ́wù nílùú ṣókèlúwà ní alimọ́rọ́sọ̀rọ̀ àníyá kẹrù mọ̀ bàyà pé ṣé ìyá mọ̀ nǹkan ní kíní yìí ìdí ni ọlọ́run wà nínú fún ọbẹ̀ ṣe yìí ìmọ̀ ní pé yìí ó sá fún ìmọ̀ ìṣẹ́ lọ́run alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni alàhàyà mílẹ̀ rọ̀ kí o tó mọ̀ ti ju ọlọ́run pé ah bó ló ṣe fẹ́ pé kí bí mo ṣe fẹ́ pera mi lẹ́rù ọlọ́run bí mo ṣe fẹ́ pera mi bọ́ọ̀lù ọlọ́run mi ní. tó nǹkan méjì yẹn òun ni máa ń tẹ́rí yẹn padà yẹn nígbà tó bá fẹ́ máa jìnnà ìdí ẹ̀ṣẹ̀ lọ́dẹ mú nǹkan méjì yìí lọ wọ́n fẹ́ yọra rẹ fóònù ẹ̀ṣẹ̀. àkọ́kọ́ ni pé bẹ̀rù wàhálà ti mẹ́mẹ́ wájú ọlọ́run fún yàn ẹ̀kejì ni pé bẹ̀rù pé á ah, yìí bóun ṣe fẹ́ rí ọ̀dọ̀ rẹ̀. bákan náà gbogbo nǹkan tí wọ́n máa wá mú ẹ̀ṣẹ̀ rọrùn fún yàtọ̀ yẹn máa wá jà kọ́ máa tó bá jẹ́ pé àwọn ọ̀rẹ́ ni nínú ẹ̀ṣẹ̀ rọrùn fún ọjà tó kan tó ń jókòó sí jáde fún bẹ́ẹ̀ tó bá ṣe pé àwọn tó ń bá ti ní já fún kíni yẹn wá ó ti wá ga ní àyà rẹ̀ tó wá di dáhùn àbáyé lórí ìwà rẹ̀ wọ́n gbọ́ wà sílẹ̀ lẹ́rú wá bà wá bá mi ó ní wá ti tẹ̀sí ní ijó ní oúnjẹ kẹlẹ̀ ń bá rí kìkì níyàwó lé o tẹ̀lọ bí àgbákò sí ń ní àwùjọ tó mọ́ wá ń bí pé ah, bóòlù ṣe máa ń lọ aṣọ wo ló máa ń wọ̀ lọ olóhun ní aṣọ jàlàbí àkànjú máa ń wọlẹ̀ lórí ewu ní súnmẹ̀ ni olóhun ní jàlàbí àkànjú máa ń wọlẹ̀ jàlàbí àti máa ń wọlẹ̀ lòun máa ń wọ̀ lọ mú ní lọ́dẹ mú jàlàbí àyẹ̀wá àti gbogbo aṣọ rẹ̀ tó bá jẹ́ pé bá rí báwọn lè mú wá fún mi wá lóhun rẹ̀ kan náà ní ó sì mú dé mo lè ní gbé jàlàbí àyẹ̀wá ọmọ mo ní ìyẹn máa ń wọ́n máa jà àmì pé á ah, kìíní yìí wọ́n ló dé kí wọ́n ṣe é sheikh madina ahmed allah ayé lọ rahman allah sheikh abdul mubarak ibrahim inú wa ti wọ́n jọ́kọ̀ wọ́n ní wọ́n ní ṣe rí ṣe gàgá gàgá fún aburú irùngbọ̀n ṣòkòtò gàgá ni ẹni tó bá ní ṣe rí ibú. wàláhì gàgá ni gàgá ni tó ní yẹn máa ń wá tí ó fi ṣe gàgá ara rẹ̀ láti fi lè bọ́ níbi aburú rẹ̀ tó bákan náà àwọn aburú ló ń bẹ níbi tí yẹn máa òun náà nìkan tó bá ń ṣe lọ́wọ́ ọba ẹni yẹn ẹni rẹ̀ ọ̀gá lè ẹni yẹn ó jìnnà ìmọ̀ tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ ẹnìyẹn mọ̀hánà tó fẹ́ ṣẹ́yà ti dúnìyà ẹnìyẹn ó yẹ pẹ̀lẹ́ láyé bákan náà ẹnìyẹn ìtóbi ọlọ́run yóò kiri nínú ọkàn rẹ̀ bákan náà àdìsíkì a máa fún pẹ̀lú bí ti máa ń ṣẹ náà jíjẹ mu ayé ó nìyẹn ẹ̀ńtọ́nà bá nífẹ̀ẹ́ rẹ̀ tí bá ti ń ṣe lọ́rùn tẹ̀lé ayé ìmọ̀ òfófó tòun ló wà pé ah tuntun ṣe ni tí bá ti ń jáwọ́ fún bẹ́ẹ̀ tẹ̀lé ayé ìmọ̀ ọ̀rọ̀ àwọn orí ibú èèyàn kò ní ó máa ṣàbúrú ìṣẹ̀lẹ̀ ayé tó lọ rọrùn fún bí ìlérí ibú èèyàn ọlọ́run kọ́ ṣe wà lórí ibú fún bákan náà ìṣẹ́ lọ́run máa ń fa fọ́lọ́ bínú èèyàn bákan náà kì í di kéèyàn ó ní ìmà ẹni bá ń ṣe lọ́run ẹni yẹn ò ní ìmà شقوت إلى وربيع سوء إثمي فأرشدني إلى ترك المعاصي وقال العلم نور من إلهي ونور الله لا يهدى لعاصي من شاف لطبيه ولا أمري أنوفكم في فوع فاعمة في أحمد هان كبالي الله ما قل من يوبا إلى الله إنما دي وأن شيء كون سلام جنا سيأشي ولا أبو يزي عن قطر شيء إنه يشي جنا سي انظري إما تأتي ọlọ́run yóò tún sẹ́ni tí máa ń ṣe lọ́run tó tí wọ́n jẹ́ tó máa ń tẹ̀lé aṣọ ọlọ́run ọba pípé nìyẹn ẹni tí kì í sábà máa ṣe lọ́run ni ẹnìyẹn ni pé pẹ̀lú wu fílmù à ìjọmọlúwàbí ọmọ bí wàá ti dára rẹ̀ ni ẹ mọ̀ ìjà lábàjá sùúrù rẹ̀ wà lágbàá jù wà láìpẹ́ ìṣẹ́ lọ́run ìṣẹ́ lọ́run rẹ̀ ń dínkù ni ìṣẹ́ lọ́run rẹ̀ ń dínkù ni bákan náà tó àti ìtòjá àti ìtòjá tó bá ti bẹ lọ́wọ́ àbí orí ti máa ń gbà tó ti ti máa ń bẹ lọ́wọ́ ọba. bákan náà tẹ ìṣòro rẹ̀ ìmọ̀ rọrùn fún láti ní láti kọ́ bẹ́ẹ̀ náà àlùbí kẹrẹ náà rọrùn ẹnu wọn ti bá ń yọ rọrùn fún bákan náà lóorùn fún kàlù ọlọ́run àfọ onímọ̀lẹ́ ìlú ọkàn rẹ̀ ẹlòmíyàn ló ti kú ẹlòmíyàn ló ti kú tẹ́lẹ̀ láwọn sọ̀rọ̀ ayé kọ́ aláìsí tó ń rìn lọ́kàn rẹ̀ ìlú kí yóò ti padà sí nǹkan yẹn náà ní ìlú ìṣẹ̀lẹ̀ lóòótọ́ ìmọ̀ so ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀lẹ̀ ọmọ wà nínú ọkọ̀ rẹ̀ nínú tí èyí ti bá ṣe lọ́wọ́ wa bákan náà tẹ̀síìrù rẹ̀ ìgbàdà ìjọba ọlọ́wọ́ rẹ̀ fún ẹni yẹn ìhun onímọ̀ sí ilé máa ń sábà ní oṣù olókòrí ìjọba orí jáun tẹ̀rù tó yẹ bá jẹ́ pé tí ń ṣe tí kìí ṣe lọ́wọ́ ọba tó ara rẹ̀ ọmọ rẹ̀ yá gbogbo ìbádà tó bá fi ṣe ìbádà àfojúṣe ni ìbádà afáraṣe ni ìbádà afọkànṣe ni ìbádà afowóṣe ni onímọ̀délá yóò pé ẹ̀ tó balada fún yàrá ní sùúrù lórí kò sí ọba ní sùúrù yóò kó bára rẹ̀ yóò lè sùúrù lórí ẹ̀ṣẹ̀ yóò شرك المشركين وينزل على الدين اللهم جل من المسلمين اللهم جل من المسلمين في الدنيا والآخرة اللهم سلم وأنت المسلمين اللهم ارحمهم ونقيم ذنوبهم ومن نقى صبر من الزمن الله